المسلم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته عن سقفون الله وبعلا نجله عن ترويكي أتيجيفون الفاوى أكبر olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwájú wa annabi wa muhammad sallallahu alaihi wasallam ìfẹ́ ọlọ́run kúmọ̀ bí nábi ní àtàwọn ará lè ràtàwọn sọ̀hábà rẹ̀ àmìtẹ́láwọn ọba kó sànú àwa náà tó láwọn òbí wa tàwọn àlùfáà wa tàwọn ọ̀gá wa àti gbogbo àwa jẹ́mọ́ lọ́kùnrin wa lóbìnrin tọmọdé àti lábẹ́ àwọn mọ́sá sànú wa láti ṣe àmà kíra tá a fi ti dá lẹ́kùnrin rọ ọjọ́ òní náà ni alkaul mufid ala kitabi tawhid kíra kitabu tawhid ti àfáwa muhammad bin abdul wahab kí n kọ́ wa nípa ìmọ́lọ́run tí a fa wa muhammadu bin salih al-usaimin rahimahumullah wa lọ́wọ́ bá ká méjì kúrò síwò rẹ̀ báàbù kan kọ́nà ni báàbù ma já a fi sallina sábàbí kọfùr bin adam tarkun dini abi dinihin kowa gulo fi salihin báàbù tí ń sàlàyé fún aikin tọ́fà táwọn musulmi yẹ́ fi yà kẹfẹ́rí fi fi pa ìsinmi bá òun náà ni àṣejù nípa àwọn ẹni eré àṣejù nípa àwọn ẹni eré ó ti yé wa àmọ́sára ìfán gbogbo ògbà yí pé láàrin bàbá wa àgbà anábì adam alayhi salatu wa salam tí lórí anábì nóòhù ìran mẹ́wàá ló wáyé kámù kọ̀ọ̀kan jẹ́ 100 years ọwá jẹ́ ìran mẹ́wàá ọwá jẹ́ 1000 years gbogbo kò lùmọ́lá islam kìtìrì láàrin wọn ẹlẹ́sẹ̀ wà láàrin wọn o mujrim wà láàrin mufsid wà láàrin wọn o ọba kò sí kẹfìrì àwọn ẹni rè kí wọ́n sáláìsí lọ́fàá tí àwọn èèyàn á fi bídà bídà àlọ́kọ́ bẹ̀rẹ̀ bí àwọn àfẹ́ àwọn fi gbógun ti bídà nù bí àlọ́kọ́ bẹ̀rẹ̀ ti já ya èrè wọn ká máa rántí wọn àwọn ará yẹn tí wọ́n ya èrè àwọn ẹni rè yìí wọn ò dúdú fún wọn àwọn ìran yẹn parẹ́ tán ìran tó tẹ̀lé wọn àwọn ní àwọn bàbá wa tó ń yẹ èrè yìí ní ìfidọ́mì ẹjá máa fi lé àwọn èrè yìí tọrọ wọ́n ti bẹ̀rẹ̀ nu wọ́n máa ń sọ̀rọ̀ àwọn èrè yẹn tọrọ wọ́n máa dín ìrìn àkàkọ́ dé báwọn tẹ̀lé jù sí fún wọn ní ìsábà bí tí àwọn àwọn yẹn fi àkẹfẹ́ ní ìwà àkẹfẹ́ ti wáyé nìyẹn afárá ń sọ wáyé àbí ìsàlẹ́bí Muhammad sallallahu فإنما حالك الذين من قبلكم تقبع ربما سواجه أنه إذا سلكت من سلكت منهم شريف تركوه قالوا لا بد للاني إليه وإذا سلك فيهم ضعيف أقاموا عليه عد طبعا بسم الله الرحمن الرحيم ففي هذا الحديث ذلك الحديث يعبر الرسول صلى الله عليه وسلم أمته من القلوب قد انسكل وخلافها هنا أقسام الناس في في الاباده عبيد أقسام الناس في العبادة متى يكون في الجسد فلو با إنه عبادة وين يكفي في سويسي والناس في الاباده عرفان ووسط أو يكفي سنة متى ìjọ jù ti fọ́nà ọba àrùfáà ni àwọn kan wà ní ẹ́sìkìmù báyìí àwọn kan wà ní ẹ́sìkìmù báyìí àwọn kan wà ní ìwé ti rárá àwọn kan bẹ̀ tí wọ́n ti wọ́n ti àtijù àwọn kan wà láàrin wọ́s ó di wà ní wọn náà tó fi lè ìbára sí àwọn èèyàn nípìn wọn nínú ẹjọ́ ti fọ́nà ọba tọrùfáà ni àwọn ẹ́sìmìs méjì gbogbo igun lọ́ méjì والوسط والعري منهم مفترط ومنهم مفترط منهم انتيو سيافتوارا بلنو تسد جوابه منهم متوسط انتو ولا عني وانتو بلانس ولا عني ولا عني فدين الله دانية سيولوب بين الغالي فيه والبافي عنه سيولوب اوانو انتو سيجو اوانو سيجو ó wà láàrin ẹ̀sìn ìṣúná dúró nù وقول الناس معتدلا لا جميل الى هذا ولا الى هذا هذا هو الواجب kí ẹ wà láàrin kó jẹ́ ọmọta wà fẹ́ta wọ́ta òun náà ni kó mọ́ fìtí àwọn tó tàṣe jù kó lè mọ́ fìtí àwọn tó wáyọ̀ lẹ̀ ó wà láàrin wọn eléyìí ni huwa al wọ́n láti ẹ̀jú ojú ti fi jù fìdíìn wọ́n mú bá alága فالفلاع خطاء التشدد في الدين كي ممكن تقول اراك لا فلا تشدد ولا تشدد في الدين كما ممكن لك كانوا الشريعه قبامو مبالغه كما تفيد ولا تحول عدم المبالغه مبالغه لينا كي تقوم ما قال كما كان تكون دينك با شريعه بل كن وفقا بين هذا وهذا دكتوا ني وتي وتي لا ني لي اكلي من منك كلي بس منك رجو ولا ني والقلو لا اقسام كثيره تجوي اقسام فوق من من القلو في العقيده أشد نقع عقيدة عقيدة أشد نقع عقيدة كمان كنت تنجل ومنه غلوء في العبادة المين بعبادة يجي تكلمه بني ومنها غلوء في المعاملة مين أكيد نبقى معاملة بلني سوء بابو بابي بابو ومنها الغلوء في الإعادات إنه أكيد نبقى العادة وأمثلة عليها كما يلي أما أكيد يلي مقلوب في العبادة في العقيدة تاري أتجلق عقيدة مثل ما يشبك في أهل الكلام نسبة لإثبات الصفات دي عموني فلسفة كلهم في وسط جربين فلسفة ولهم بعض ولهم بعض سبحانه من صفة لو كانوا بعض ولهم بعض معتزلة أو خوارج أو أشعريين wọn ọgbà fọlọ́n ní sísá wọ́n jẹ́ ká ní fọlọ́n ní sísá ẹ̀ ń fọlọ́n wé ẹ̀gbá rẹ̀ nù. lápẹjù etí fọlọ́n gbọ́rọ̀ ẹ̀fọ́n náà gbọ́rọ̀ wípé ẹ̀ ń fọlọ́n wé ẹ̀gbẹ́ nù. sísá lọ́lọ́ bá ń rí náà bí ẹ̀ ń fọlọ́n ọlọ́wọ́ bá wà kò sí sísá pẹ̀lú gbọ́rọ̀ kò sí sísá pẹ̀lú rí náà kò sí sísá pẹ̀lú kàkà. sísá lọ́wọ́ ọlọ́wọ́ wà láàyè kan ẹ̀ ń fọlọ́n wé dàrẹ̀ tí ọmọ ìdíyẹ náà wà láàyè kan pẹ̀lú àkídà tí wọn ọlọ́run sí lókè ọlọ́run sí nílẹ̀ ọlọ́run sí lókè ọlọ́run sí lọ́tùsì ọlọ́run sí wájú ọlọ́run sí lẹ́yìn àmọ́ ọlọ́run bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ló wá wà ilé wọn ò rí dáhùn àmọ́ alùsùn náà jẹmọ́ pé wọ́n gbà pé ọlọ́run ní kùránì làáwí arrahmanu rárá alùsì ọlọ́run ọba àti kíkẹ́ lórí ara ṣe haram àwọn ẹ̀mọ́ ayọ̀ ìmáàmù wa ìmáàmù malik lẹ́nu sọ pé imam ọkọ̀ fẹ́ ká tó àyà ìfowó alẹ́kùnrin tí ní fi ní rahmanu alalarci tẹwa imam ni alrahman maalu wọ́n bu ara wọn gbogbo rahmanu ọlọ́ọ̀bá ní bíbẹ̀ alalarci maalu gbogbo agbọ̀n tí ń jẹ́ ìtẹ́ ọlá wọ́n ìsìwá maalu kí ẹ̀ẹ́dẹ̀gún wà lórí nǹkan gbọ́lá ma wọ́n kẹfì ẹ̀mọ̀ jùlọ

سيدنا عمر بن الخطاب رضي الله عنه قول لي قلت سيبون انت هتطلع عبث عبث وتولى الانسان ما اكثر من اي شيء خلق كدني هيك إيه لنا يا ابي فلينظر الانسان الى طعامه ان شربنا الماء صبا وبشكتنا العرض شقا فأنبتنا فيها حبا حنبا وقدبا وزيتونا ونخا وعدائك ها ها وفاكهة وعبا حبا كتواجو حبا كتواجو يا حاني حبا لكن هي أمزاني قالوا ما معنى حبا هذا حبا حب لأن نمسك له كفر وني حبا لا أقول يربيني لكن لك جوامي كل وقت ما قال لك ọlọ́run ti pè ní abba abba náà ní gbogbo àlọ́ jàre mọ́ gbòòrò mọ́ dúró ó di wa kí wọ́n lọ bí ọ̀dọ́ ọ̀ka àkórí kó fún ẹ̀rẹ̀ kó jẹ̀rì ó di wa wọ́n ti máa túmọ̀ rẹ̀ sílẹ̀ bó ti wà ó tí wọ́n máa wá túmọ̀ sí tó kẹ́lú lótú ìbàm ó di wa ọlọ́run ń gbówà lórí àlàáṣẹ gbogbo wa fún ìṣíwájú kí ọlọ́run á gbẹ́lẹ́ lẹ́ni ó fi àti gbà níbi àkídà nù àwọn alùkàlám inna alùkàlám yashaddiku wata ammaku aka wasalu ila alákàkàtà àwọn alùkàlám àwọn fẹ́sífà wọ́n lọ pọ̀lọ̀ wọn tó ṣe dáma wisdom àwọn máa lò wọ́n ti fẹ́sífà ní love for wisdom àbí ma kọ́lísífà ní kọ́lísífà ní kọ́lísífà àbí Greek bí o bí love for wisdom ẹjá máa lọ pọ̀lọ̀ ودي وادي قوة كل أوبا قصي تسرح وصلوا إلى حلاق بحلاكة عن حتى عدا بهم على عادة عمق هذا تعمق إلى واحد من أمرين كيفي تجوي أو مودين وكأنه وعملا مدين إما تمثيل إنكم أفراه وينك كان أو تعطيل أقول لك الله أبو كيسي تبعنا الله وصلوا أن يكو سيدي يكو سيدي يكو سيدي الكوسيلة دي الكوسيلوسي وإسم الكوسيلة وبعدها إما أنه مثل الله بخلقه يقول يقول فلوه ويك أخلنا ويداه فقالوا هذا مانا إثبات السفات لما تقوليني ثم إثبات الله وما تحيطه على بعض فالقلوه في الإثبات باني عصدي كأسنا حتى بسوء ما نفى الله عن نفسه bí wọ́n fi rinlẹ̀ ìjọba kò sí pẹ̀lú òun wọ́n fi rinlẹ̀ fọ́nà ọba awo pẹ̀lú òun àbíkọ́ kò sí rárá wakalu haza mana tanzihi tìmùsà bá àbíkọ́ ilé wọn ní àwọn fẹ́ ọmọ ọlọ́ọba láti dìbò kíni pé à ń fi wé àwọn ẹ̀dá وزعموا أن الإثبات الصفات تشبه أنا قلت على الله بأن الصفة يقولون ودعني فنفع عما أثبت أقول الله لنفسي فما حبوك بشيك الله ترينا فما عليك ما حبوك أن يوقع لفنك وكرسي فلا بي لكن أمة الوطن وما سلم أهل السنة والجماعة استقدت إلى في ذلك وما يرنبا ولو يلي رد ما أقل في أثبات أمو سكيد لبعث ولا في النفي أبي رد الإحاكرو ní ọ̀tẹ̀nzí nípa pé wọ́n ti pa bọ̀ mọ́bọ́lọ́bà fàákàzó bìdàwáhìl ọkàt ìwáhìl lab ìkọ́nà ní gbólóhùn tó àwọn wíwù àwọn wí ìkọ́nà àwọn wí àkàrò lẹ́sẹ̀lẹ́ náà an nazilu ala zalik àwọn alùsùn náà ní àwọn òní sí àti jùlọ ilé àti ti kún tó àwọn wí fọlámi ìhòlíkò agbábẹ́ òsùn àlákà jí بل كانوا على الصراط المستقيم هو لجونا تعالى بطا صراط الموضع ولما دخل أقول لا الفرص بطبوس الثلاثي وانو قوري لقيا أما فعاجة أبرون لا أما باشن مسلمة أو عصب مغوانا ونبي لديك الله بلادا واني أولاسي بروكو ويش إلا هو أولي السلام هو كشوة في مواصف ولا مواصف ولا يجب أن mo ní ẹ máa ṣe ní kámpù nysc ẹ máa ṣe fáyà nàìjà tó lẹ́nu fáyà nàìjà tó lẹ́nu tó sọ ó di wa òòsà ní òòsà wọn pàṣẹ ni wọn náà ẹ máa pè é iná àwọn ará Iran Májúsí iná làwọn tó pè fún ó di ẹ̀yìn kẹlẹ̀ ẹ̀rọ kẹlẹ̀ kó ni rárá o àṣà òṣà wọn dọ̀hún òṣèpàgbé náà kódà ó di ọ̀rọ̀ fútbọ́ọ̀lù ọ̀rọ̀ olympic game ó bá bẹ̀rẹ̀ rẹ̀ iná ọkọ̀ gbé káàkiri orí fúdù náà kọ́kọ́ gbé káàkiri báyìí àyíká kọ́kọ́ sí ni gbẹ wọn ò fẹ́ gbàgbé asẹ́bí òṣà wọn ni àwọn kúrò sí. ó di yẹn ìpínlẹ̀ fúra ní ẹ̀ka rántí ìjọ wọn ọ̀pọ̀lọpọ̀ ìpínlẹ̀ yorùbá ní ọjọ́ aṣúra nígbà kan ìpínlẹ̀ wa muharram ló mú àwọn ọkùnrin tó kúkú báyìí wọ́n dàbí sí mọ̀gbé káàkiri àyíbẹ̀ kọ́ ni àwọn aṣọ àwọn akúrùs àwọn ṣíà ni wọ́n ní iná wọn tí wọ́n ń bọ̀ lọ́jú sí wọn náà wọ́n kú wọn ó di wà lọ́kì bí ìsìlámù fún wa.

صاحن صاحن يودوت يواني ولما جعل آؤل لا والروم وغيرهم في الدين كنتم على فاشق وما كنتنا ما راع إيراني والروم أتوا روم وغير الطالبين في الدين صاروا يتعمقون في هذا الأمور وموال عملي ويوم لا ترى بين مكتبنون yàdìlónà mùtàjàláàtì mọ̀nàbíláàtì mọ́ sí sí sàǹfà pẹ̀lú àwọn kankan tí léyìn kò sábúrú mbẹ̀ ilé gbogbo ẹ̀dà dálì ìyá fi kún látẹ́n tẹ́hì abàdà ìdí tí wàhálà yìí ní láíláí láíláí tí wọ́n sẹ́lẹ̀ ní kíláàsì tí wọ́n ti lọ́pàá sí jù náà kí lọ́rọ̀ náà rúbìsì ní sí pẹ̀lú wẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n ń ṣe tí bá ti mọ̀ kí àwọn pẹ̀lú bíran lárúkọ tí pẹ̀lú mọ̀názàrà ìlú ọjọ́ kọ̀rọ̀ wẹ́ ọ̀rọ̀ pé kí ló ń fa gbogbo wàhálà yìí ṣé ìgbà lárúkọ tí dáa gómìnà fa wàhálà wípé ìrún wákàtí márùn fáwọn ìlú àlà ń kí làwọn náà ń kí oṣù ìgbà tí wọ́n ń gbàwẹ̀ làwọn náà ń gbàwẹ̀ iye ìzàkátọ́ níjọ làwọn náà yọ bàtí wọ́n lọ sí ìdáwọn náà lọ hajj kama ti wara ko ko ran ti wuri ko ran ti ati ko ran tele ele yo ibada ibadat ni jo ajuba wo ajuba wo ko ga ko ko mo ti pẹ̀lú ni mala ni mala an ke dili mala wala an ga to ju ni ti ko ka o ọ̀rọ̀ ẹ̀yàn ni láti sọ̀rọ̀ ẹ̀yàn ní kí ni haramu àbílẹ̀ fún mi kí ló wá kàkiri ní mustapha bàtì nígbà tí mo fẹ́ fẹ́ máa fa Kama máa para wa ká máa búra wa yìí yàkókò pàtì yìí wahala máa fa wàhálà tí wọ́n láti máa gbé ya sínú àwọn ọ̀rọ̀ yẹn yá pàtì wọ́n bú ìgbà wọ́n kì ó ní yé ó lè rí nìyẹn ọlọ́wà kó kí wa لا تنتهي أبدا حتى ضاعوا شوفوا في صدر نسأل الله السلامة أقول متلوعة كل إرادات التي أوردها متأخرة التواوز لسي الرنبع أما تنزل لي تنكر ناسي من عاد الأمة نوع الأمة هي نصوص كنت ولا نفسي لم يوردها أصحابها طبعا ما تعلموها الذين هم هم توسطا gbogbo ọmọ tó wọ́n àwọn tó kàwọn níwọ́n dúró déédéé àwọn níwọ́n wà láàrin àwọn tó sáré sàmúmọ́ pé àpèjúwe ọmọ òrùn náà kọ́ fún alẹ́ kan àpèjúwe ẹ̀mí malik fún wa ẹ̀mí ọdún yẹn bá kàtó dùn ní ẹ̀dá kan láti méjì ẹ̀ bí kìí náà tó dálẹ̀ fún wa. ó di yé wa ọlọ́mọsá fọ̀rọ̀ yé wa. ọmọ ìgbòho ló ń fẹ́ ìdáadáa nípa àṣejù nípa ìdáadáa حيث يرى أن الإخلال بشيء من الكفر كده يبقى بشيء كان إنه هو كده يبقى لك بعملكم هد كفري الخروج عن الإسلام يبقى كده يكون عبد الإسلام كالقلوب الخوارج والمعتزلة كده هو عوارج كده هو خوارج بس مكيري كفريني هذا دماغ كفريني فهو بقول عبد الله لكم بس دماغ كفريني قال الله لي امام مسيح مسيح كسرين يو قال هو خوارج بالعمو تقول لي انا قال لي ايه وعم نعم اخي دواني عيسو قالوا ان من فعل كبيرة من الكبائر انت ما تتكيس لك انه يسال الله هو خارج عن الاسلام يكون ابو اسلام وحل دمه هو تجي يسلك موقعا في الجدي جماله وكوكو رنجي دليل وقعكم وخروج على الإماء على الأئمة وجد فعلا ما مسلك كي يعني فاسي واجو ويلوغو غري ويلوغو غري وعباء وصلته على خروج على الأئمة لولي ما سواجو وسقط الدماء هذا عين كاتب جسده وحبون بي وكذلك المعتدلة بينهم المعتدلة قيس قالوا من فعلت كبيرة ẹgbẹ́ bá wù ẹ̀ṣẹ̀ nínú ọlọ́rọ̀ tí wọn ọwọ́ fi mọ̀nzílẹ̀ ti bẹ́ẹ̀ mọ̀nzílẹ̀ tẹ́yìn ó wà ní agboolé kan nínú àwọn agboolé méjì ìmánu wọ̀ kùfù agboolé ìmánu àti agboolé kùfù ẹ̀rọ àti àwọn ọmọ òtẹ́sílẹ̀ wá sọ́dọ̀ ní àtà wọn wà lè kíwá pẹ̀lú àtà wọn àtàǹtàṣírí àtàǹtàṣírí ìfà gbogbo bá àtàǹtàṣírí wọn àmì lè kí pẹ̀lú kílẹ̀ náà ni kílẹ̀ náà ni wọ́n ti ní pílánì tó bẹ̀rẹ̀ àwọn sí i wọ́n bá wọn sí láyé pé ó níjì ẹ̀fẹ́kà wà nú àwọn èèyàn wọn ni àníyà sẹ́ẹ̀f sí Hassan wọ́n sàrámà alẹ́kùn ọgbọ̀n kí ni ìdájọ́ ẹni tó ẹ́ pé mùsùlùmí ni mú tí ń ti zìnà àmọ́ ń kírun gbààwẹ̀ mùsùlùmí ni ń ti zìnà ń jalè ń mutí àmọ́ ń kírun ń gbààwẹ̀ ó lọ sí àjùmọ́ ìrìnàjálẹ̀ kí kí àfa àwọn tó dáhùn قاتل المؤمن ولا ولا كافر وفي منزلة بين منزلتين عقيدة عنه منزلة بين منزلة ليس المؤمن المؤمن ولا كان هو أنه أقول لك أنه أقول لي يجب طبعا هبا واسر بن عطاء يجب يوبر في الهومي أو بعدين داون في البيت في الهومي وزوان يقول ما ذاك النبي يقول ما في تكبيري وما في تكبيري kábẹ̀ bí dúkà lọ sí ẹgbẹ̀ òkúkú náà máa fi ẹnu wọ́n kan ti tẹ̀lé nù ìfàbá ní ìtẹ́dẹ̀l wáṣẹ̀ àmìnà wáṣẹ̀ ti wìdúrọ̀ kó láàrin wa ìtẹ́dẹ̀l wáṣẹ̀ àmìnà wáṣẹ̀ ti wìdúrọ̀ kó àwọn mọ́àdùmọ̀ tẹ́dẹ̀l àwọn tó wìdúrọ̀ àwọn tó wìdúrọ̀ kó lè ṣe òní gbọ́dọ̀ jà wìdúrọ̀ kó yọrí rí tiwa bí àwọn plan ni ó di plan ni àwọn yẹn kí àwọn olùfẹ́ ọpọlọ ni wọ́n máa fi tìǹkà ọpọlọ ọpọlọ ọmọ òun ló ṣe dédé nípa ọpọlọ ọmọ òun ṣe dédé ọlọ́mọ sọ wá ní ọlọ́mọ náà kíláwí wọ́n fi máa ń gbé alìmọ́ ọkọ̀ fòfà áàbà tẹ̀síọ́dù ọ̀dà ilẹ̀ làlákà ibú nǹkan lè yí oṣù dégun fi àlákà wàá tẹ̀síọ́dù káàbílà owó tẹ̀síọ́dù mọ̀rọ̀díà nínú àwọn jẹ́ ó bí kọ́kí jẹ́ àwọn mọ́rọ́díà káàkùn làwọn mọ̀ gbọ́ngàn símpù jù wọn àwọn ẹbí àwọn christian àwọn christian dà pé gbogbo tó bá ti lẹ́tọ̀ tó bá ti gbogbo jésù kù sí ìgbésí ayé rẹ̀ jésù ti kú wọn àbí ẹ̀kọ́ lọ́wọ́ wíyù bẹ́ẹ̀ ni àwọn jẹ́mọ̀ tó ń kọ́ ní mọ́rọ́díà àwọn ẹgbẹ́ kí kàmáà láàyè ń كذلك لا يدور لا يدور مع فيها مع الإيمان láàrin wọ́n ti ní ìmánu sí ìmánu ìmánu ti àti tàwọn sàádì àti tàwọn méjì lọ́gbọ́n kan náà ni ìmánu ní ìmánu jẹ́ ìmánu là yẹn kúkú wà láyé rèd wọ́n á ní kàmá ewu ọpọlọ fún àwọn afẹ́mà lò fún wa tí yẹn ti jẹ́ ìfìrìnì bí rọ́ńtà sàkúrẹ́ǹtì bá rọ́ńtà sàkúrẹ́ǹtì máa ń rò kó ta rọ́ńtà kí kọ́ pítà kí kọ́ skul kankan ولي كما لا ينفع الصالحات مع الكفر يقول بوشة بجيه كنين سلام فلا القيامة فلوك جوجة كلا كسرين كذلك بينا لا يدر مع السماء الإيمان بقبعني إيماني بوشة بجباسي وقرى بإيماني لي وما برم يا يي بوشة بجباسي وقرى بإيماني لي وما ذلك وما تزيناء وما صعيه musulmi sì ni ọ imani rẹ bákanáà tó dábì ìta bákanáà tó dábì muhammed bákanáà yìí bá nìyí amúrúdíà àwọn ẹ̀rọ àfọwọ́n fẹ́ẹ̀ sí mẹ́rin sí àfàwọn díẹ̀ díẹ̀ díẹ̀ tó wà náà wọ́n ń tọ̀rọ̀ ìkà tó ń gbà pé kòkó máa mutí àwọn kòkó máa tó máa mutí nù wọn tó àwọn náà ọkàn wọn ọba rẹ̀ wọn ò lè máa mú nígbà gba ó di wà wọn ò bá àwọn ṣe dì náà kó gbogbo ẹ̀kọ́ àti gbẹ̀nu ìnnà lọ́lọ́ọ̀sìn wọn kí ẹ pààyàn والزنا حكيها تزنا والسرقة بكيها جالي الشرب الخمر حكيها مؤتي ونحويهما من القبائل ونحويها من القبائل تجاه بين النوع مثلا لا لا تخرجوا من الإيمان وكمون كبا إيمان إذن كسنا الإيمان شيئا ولدين عليكم إيمان يرى سب قبلني إنما يكفي في إيمان التكرار تقول لا إله إلا الله أتجو أتجو فإن الإيمان فاعل كبير والفعل جبريل فإن, فإن الإيمان فاعل كبير إيمان ما هو يتلى هذا الذي نتوى مغانين إيمان كإيمان جبريل وقال إيمان جبريل بكنا والرسول الله ورسول الله استخدمنا نبي سبكراني فإنه لا يختلف الناس في الإيمان عظيمية هو يكفي عن دي إيماني فإنهم يقولون إن إبليس أبيش يتران مؤمن مؤمن إيماني مؤمن إيماني فأ لأنه مكرر عن فكرة فلاهم في أبوكو قالوا إني أخاف الله رب العالمين رضوانا رضوانا مبارنا شدانا مبارو قلت إيه فإذا قيل إن الله كفره طبعا يلوه ما كفره قالوا عزم إكراره ليس بسالف البيوت بجوية كل دلو في منه بل هو كاذب أخواني والله ما سوى وهؤلاء في الحقيقة يصلحون كثيرا في الناس من عرض الزمان هو هي قص باء قصوا ينسلات كل شوية آه. ثم ذلك هذا هو يقول bẹ́ẹ̀ rí ayé àti ọkọ̀ ìfọ́lọ̀ ọ̀bàdá ọkọ̀ ìfọ́lọ̀ ọ̀bà náà ilé ẹ̀kọ́ wọn wí ni ọ àkùnfà ayé tó bá ráyé kọ́ àpapọ̀ ọmọ ìfọ́lọ̀ ọ̀bà ó di àwọn ẹni tẹ́lẹ̀ ẹni tẹ́lẹ̀ wọn lọ́wọ́ lẹ́yìn ìlú ọ̀dà gbogbo bí òdodo dé àwọn ẹni wà mí títí tóbi tóbi nílẹ̀ ọ̀dọ̀ ó di wọlá ṣẹ́ka anna ábẹ̀ مسلمين من الأولي وسموه كثير جدا خذين والأول تصرف التشدد لا أعطى ما خوارج أموت بلا أوام اللي في بيجني بكل ومذهب أهل السنة أمام أهل السنة أن الإيمان لدى سوى إيمان يزيد وينقص إيمان ما لكم الوشاري وينقص إذا ما لكم الوشاري وفاعل معصية ناقص الإيمان بقدر معصيته الماء هو يسير ناقص الإيمان إيمان يديكو بفكر ما في يتدين دي دي اتجمعه ناني لا يخرج من الإيمان ما قلت الكفري إلا إذا برهنت نصوص على أنه كبر أبو تعالى ما ريتوا برهان ثم كليو بسوى إيواء كفريني ولو ما سوانو ولا با أما قلوه في المعاملات أما تدي معاملة عندي أنا شكرا فيها فهو تسجد في امور التحريم كل شيء كما تكون كحرام حرام حتى ولو كان واصلا فهو تكون كواصلا عشان كذا كذا كذا وانه لا يجب الانسان ان يزيد عن واجبات حياته الضرورة في الدنيا ويقول وجدت ثلاث من سعيين لكم لكن من kò sí àtẹjù ọkùnrin yìí tó bá bọ́sì méjì àtẹjù ni wọ́n ti sọ ti ẹni gbèsè ayé rẹ̀ wọ́n bá fún méjì àbí ìkàlọ̀ àti ti wọ́n nù wọ́n bẹ̀ sí wọn àti méjì tó yẹ bá pọ̀ kan ọmọ wọ̀ kan ọmọ wọ̀ kan wọ́n ti jẹ oúnjẹ àtẹjù àbí wọ́n jẹ oúnjẹ ayọ̀ àánú àlà àtẹjù ni wọ́n yẹ haramu ni wọ́n yẹ haramu aṣọ àdéhùn kan nígbà kan láti wọ́n ti wọ́n nìyí ó ní ìbá aláfọ mẹ́wàá lé kí èèyàn bá lo aṣọ tí wọ́n wọ́n ogún ọjọ́ ọba ti pẹ̀sọ̀ rẹ wíwọ́ ọ̀kan ló dìbò àwọn ti àwọn ọmọ sílẹ̀ fún ọ ni ó ní wọ́n sọ àdéhùn yìí báyìí ẹ gbọ́ rí àbí ẹ́ tó kí ni wọ́n sọ àbí ẹ̀ kí ìbá aláfọ ń lójú bá kú sí ìbájú wọ́ gbogbo èyí rọ̀ ló ń pa ọlọ́wọ́ mùsùlùmánù wàhálà mọ́sùlùmí sálàkọlù sọ̀sùfìyà bílẹ̀ àwọn sùfì ní mọ́sùlùmí ẹ̀dẹ̀dẹ̀ àwọn sùfì jọ́n àwọn sùfì jọ́n àwọn onímọ̀ wọ́wúrù fúwèsì yìí gbogbo tí wọ́n dùn ní sùfì àràmù gan wọ́n jẹ́ ó di ó di ayé fúkàlù lè dúdú هو غير مريد الآخرة كني كني في فقال وقال راجل عن تبطري ما زاد على عددك بقورا وقام قورا يكتب بحرة وقال رسول الله الجني ما رجع فكان أراو مدك kutani bilina ni kora dada ko مدك mudu وما أشبع ذلك أكيد zalik akin jodwan dan وكان هذا تشد التساهل من قال إنه أسجد عملي لاني عوضت وعمو كثير بقضبائي بحل كل شيء قمنا المال وما قصي حلال ويقوي الاكتساب اقلمي الأجرى أتى ربا كل ربا قصارون به والجيش أتى ساي قال كتن يجي كتن يجي وغير ذلك في ذلك فعاو الله وإياذ بالله متوفون بالتفاعل أولا هو كوي من بكيني أما أسلموا موتي منكر حمته هذا اللي هو بيقدم في تنيه كان يتم القرآن بكين قبل الواسين بثمره نبين كيسوري سوري وفي وصفها في وصفها بثمنها لباوري وفي وصفها بقدره وفي كل شيء لأجل أن يكتب السلف الفلسطين والفلسطين يقول بعروه حتى وعلى لا شك أنه تطرف إلينا أكسجني وتوسط أن يقال أو طلعني أو أهل السنة من التحلل المحرمات وقف ما جاءت به النصوص نتيجة بعد حلال حلال ولو بعض ذلك حل الله البيع وحرم الربا ولو في تكرير يعني حلال ولا في rìbá ní haram àwọn kèfèrí wọ́n ní ẹ̀mbú apá ń jẹ rìbá èyí náà òun jẹ́ ìdí náà táàbá mú 1000 lọ́ọ̀dì tábá yẹ́rì kan tó bá ní ọ̀tọ̀ 1005 èyí náà fi 1000 ra kan ẹ̀tọ́ ní 2000 2005 kí ni yàtọ̀ lóde ìgbàbọ́rọ̀ mi ẹ̀yẹ yìí wọ́n ní táàbá yẹ́rì kan ní 1000 ní èsì láti gba 1005 lọ́wọ́ ẹ̀yìn náà bá mú one thousand láti ra fún ọ àtàkùn alómi ní one thousand five kí ni àtọ rẹ̀ kí ni wọ́n ní nígbà tí ẹ̀mí sí rìbá ọlọ́run ṣe bẹ́ẹ̀ omi kí ni halal wà haram rìbá ọlọ́run ṣe rìbá kí ni haram ìyàtọ̀ àmì nítorí ọlọ́gbà yẹn nítorí ojú ìsìnkú àmì ìtì àyíbẹ̀ ẹ̀kọ́ ni.

قلت لكم وقفوا اما قلوب اتباين فدباين الله رسول محمد وعلى آله وعصر أجمعين السلام عليكم ورحمة الله وبركاته نعم وعليكم السلام بالله ها؟ pé àwọn ẹgbẹ́ pé àpòjú pé ẹgbẹ́ pé aṣọ méjì lọ́wọ́ lọ́wọ́ tó jẹ́ kó ẹ kólù wọ́n wá ní mẹ́ta aláṣẹ kó fi ṣe wọ́n ní káwọn tẹ̀lé ní ìjọba pé àdéhùn àtàná ìjọba lọ méjì àdéhùn. ẹ máa ń fún wọn. ẹ all right àdéhùn àti méjì wọ̀ ní ọdún aláwọ̀ tó máa wò tó ti àlejò ńlá láwọn bọ́ọ̀dù àwọn akim alkala green nípa ọ̀dọ̀ ọ̀kẹ́sì ti máa wọ̀ ó di àwọn àtọwọ̀ aláfíríkà mi rí ó di yé nù kí ẹ̀ bá ní kí ẹ̀ má lọ fún pọ̀ ọjà kò tó burú mbẹ̀ akànú rẹ̀ yàtọ̀ sọ̀rọ̀ yìí dẹ́wọ́ gbàgbé kí ẹ̀ máa ní sísun something gbogbo nǹkan tó bá ń kọ́ ọmọ sísun nílẹ̀ ìmọ̀ inú ìmọ̀ nìyí nípa jíjẹ ni nípa ọmọ ìrànlọ́rẹ̀ tó di yé wa náà wa alaikum salam ra ko ni bere wani assalamu alaikum warahmatullah wa alaikum salam warahmatullah wani ki Ọlọ́run ba ta ba ibo ni ya ma jama da ruma da bada amiyo amiyo Ọlọ́run ka wa ibnu hashim láti Ìlọrin wọ́n ní ẹni tí ó ń kírun atri ní ìlú tó mọ̀ náà ni ó ti wá kí rákà méjì nínú rákà méjì àkọ́kọ́ wọ́n á gbàgbé pé ó ṣẹ̀wá rántí pé kíbílà kọ́ lòun kọ́ lòun òwò ṣẹ̀ṣẹ̀ wá jí bí padà wá kàbí kí ní kíbla wọ́n ní báwo ni wọ́n á fi rákà méjì yẹn bẹ́ẹ̀ kejì wọ́n ní báwo ni ìrun rẹ̀ yẹn àti pé ẹni tí máa ń fi kíkà ẹ̀ kọjá sẹ́yìn láwọn ọ̀rọ̀ tó fi kí sẹ́yìn bóòlù ní ìrun rẹ̀ ẹ̀rọ ọlọ́run bá kó sànù ẹni tó ń kírun tó ti lè stick akọ̀jú níbi ìgbésẹ̀ kíkìlà lọ́jọ́ akérèkà méjì wọ́n á rántí ẹ̀bí wọ́n á sọ fún un hawa yake kibla ko ne maka bin o su daidai ku saburin mai always ka'ida wa annabi da ma tare sallallahu alaihi wasallam irin kan na tamu ne bi al'umma ne in ko wata ce ko su ci yayi àbí in tí wọ́n gbàgbé ṣe ọmọ àwọn gbàgbé ni àbí in tí wọ́n fọ́ọ̀sì wọn ṣe bẹ́ẹ̀ ká ìwé ní fi di al'umma yìí so ìdí tí kí kára náà kó tọrọ fún ìlú ọlọ́ọ̀ba àwọn kọ́mọ́ kọ́mọ́ awádìí mu wọ̀ lójú lọ sí òbí tí ìlú àwa ó gbé wa ní wọ́n bàtí kò sí kúmọ̀ náà ni ọlọ́run ti bójú kò fún ìṣẹ́ àlá aláàlékún sẹ́ràn náà ó wà. a ní ṣé ìyá lè wẹ̀wẹ̀ jánábà pẹ̀lú ṣáwà ní tí wọ́n dà láti títí ẹ̀ lè fi wẹ̀wẹ̀ jánábà. ṣé o nà ìwé náà mọ̀ṣáwà kó o kó o wà ní àdìsí báwọn wọ́n lé ní ẹgbẹ́ ẹ̀yìn ẹ̀rù wẹ̀ ṣáwà pẹ̀lú ẹ̀ dáàmà ìwẹ̀ ọ̀rọ̀ àyàn rẹ̀ mẹ́rin náà ni ọ̀rọ̀ àyàn rẹ̀ mẹ́rin náà ni aláàkọ àníyàn kí ìwádìí ẹ̀kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ yìí tó sí ṣáwà kó sí omi pé kíkọ́ àti gbígbóná ẹ̀kọ́ máa kọ́ mọ̀tọ́ wá sí ó rí wa kó wà bí ìpínlẹ̀ tí a fẹ́ wẹ̀ jẹ́nàbà aláàkọ ni adalk gbogbo ọ̀fọ̀ gbogbo bá rẹ̀ dáadáa ojúwa ẹlẹ́ẹ̀kẹta òun náà ni alhamom alhamom kúbi kárí gbogbo ara gbogbo ara rẹ kúbi kárí gbogbo ẹ ibi sábà dẹbi mi kọ gbogbo ara lẹ́ẹ̀kọ́ mi gbogbo ara yìí tó ọkọ̀ fọwọ́ gbo ẹlẹ́ẹ̀kẹrin bẹ̀rẹ̀ ni alhamom àti alkohol ọ̀yà rà sí ọkọ̀ nìkan wọ́n á lè wo bọ́ọ̀lù sí ẹni bí tẹlifíṣìn nípa ara ọ̀ kò sí tẹ̀lé ra wọn ó jẹ́ yín wọ́n rẹ̀ bá ti pé ìwé ti dúró ó ti yẹ yín kọ́lá fi lè kó kúrò sáwà fún kí ìdílé bá dẹ́lù lọ́fọ́ gbogbo wa rẹ̀ ìgbà tí dúró ní ewu gbogbo ìjọba rẹ̀ ti dó wallahu ta'ala alam. sunnani sunnani dáhàm ṣéwù wa alaikum salaam tó la. dáhàm. Àwọn tó ń kọ ọ̀rọ̀ àwọn tó ń kí òye mi tó ó ní ọ̀pọ̀ akọ́kọ́ àníyàn yóò tó ọ̀kẹ́kẹ́ rẹ̀ lọ́pọ̀ nígbà yìí

mo yọ rúkú lókun ẹrú àbẹ́bí ìlú sọ bẹ́ẹ̀ pé àníbi ní gidi rẹ̀ gidi ni àwàdà rẹ̀ gidi ni. ìyàwó òun pé wọ́n ti ṣe ìyàwó òun sí ìyàwó ìyàwó ló fíìmù ìyàwó mi ló fíìmù mo kọ́ ẹ lẹ̀ fine ọ̀nà mọ̀sọ́mọ́ ẹni rẹ̀ ti ní fíìmù fún ọ. ọ̀nà mọ̀sọ́mọ́ ti sáré o ọ̀nà pé ìyàwó tó ń fẹ́ àlí ọ̀nà ń kọ ìyàwó tó ń fẹ́ gbùwẹ́rà òun kọ́ lẹ́nu fíìmù gbùwẹ́rà ti fi ìyàwó rẹ̀ nígbà òun gbẹ́jú wẹ́rà. ó de àbúrò pé kí wọ́n kọ ìyàwó mi lè dákọ̀. ẹ ẹ ẹ kọ̀rọ̀ dáhùn ní ìjọba ìtọ́lẹ̀ náà òun ní àwọn tó ṣe bí mi kan tí mo kọ̀ ìyàwó mi ló fi ń ṣe eré ṣé ti kọ̀ ọ́ nígbà tí wọ́n á tán wá bẹ̀rẹ̀ sí èdè ìpìlẹ̀ wọ́n wá padà wá bá tẹ̀lé agbára rẹ̀ pé bá kí ìyàwó tíìmù ẹ̀mí kọ́lìdì òun ni ìsọkọ̀ òun kọ́ yẹ pé ìyàwó ti lé kò síbẹ̀. ó ti bẹ̀ẹ́ ní ìgbẹ́ ìdára padà wá ṣe ọ̀rọ̀ tó yí kí ṣe tó dára tó pọ̀ ní gbogbo yorùbá dúró sí ló fi kọ́ gbogbo àwọn. fẹ́ẹ̀dì rà ní. oníṣẹ́ yorùbá dúró sí pé ṣé ẹ̀ tó nímọ̀ ni ẹ̀ tó ṣe kọ́lá rẹ̀ níta wá ní ibi tí yorùbá tó tó lọ tó ń kẹ́sì ní pé àwọn onífìmù ọkọ̀ yìí ìgbàgbọ́ òṣèré dáadáa tàbí dẹ́rù mọ́ ti dé oúnjẹ rẹ̀ ọjọ́ pọ̀yàwó lè gbẹ ìgbẹ̀ ní láti ìgbìyànjú rẹ̀ ó ti pọ̀ àwọn tó bá kọ́ ìyàwó fíìmù náà tètè kì náà ní ìyàwó rẹ̀ jẹ́ eléyìí dédé eléyìí kọ̀ọ̀kan lé eléyìí léwu. ina ọ̀rọ̀ máa sọ sọ́ni ẹ̀rọ ló fàá pé àrídì pé gidi rẹ̀ gidi ni àníyàn gbogbo mílíọ̀n gidi ni àníyàn ni mílíọ̀n wá mílíọ̀n náà gidi ni ọkẹ́ mọ́ kò sọ ló sọ pé àbáyé kan kú sí tẹ̀ bí ọ̀rọ̀ àwọn tó máa fi ọ̀rọ̀ Quran sí ẹ̀fẹ̀ kọ́ ni tí wọ́n fi lọ́wọ́ rà wọ́n fẹ̀ sílé ni ilé máa nà kúrò wọn náà àbí tí wọ́n bá pọ̀lọpọ̀ sí ẹgbẹ́ máa wílẹ̀ nìkíyà kẹlẹ̀ yìí máa ká fún ẹtú kálẹ̀ jù títà nǹkan fi ṣeré kọ́ ni tí wọ́n bèèrè lọ ìwọ̀n ìsàn yẹ kúrò nà kúrò wọn náà àbí sọ̀ dà ní akẹ́ sílé ni kó láti àfẹ́ sí ọlọ́run وآياته أتي آياته ورسوله أبديره كنتم تستعذوا نبي سيدنا من حوادا كسك فتن بنا إيمانكم قولي سوء اونتا نقول الله سيد قالوا قرآني قرآني كواريرا كواريرا كواريرا من فجة كدروا تقديرا هنا هنا هنا كان شريني هنا هو بين سيارو في سيارو يريني قولي ربي يا ما لا هو سيماني wọ́n ní ẹ̀kí pàtàkì àlọ́yẹ lẹ́rìn ẹ̀kí iná kí lẹ́rìn wọ́n ní afọ́bí hazard àdìsí tó àdàbòun sọ̀rọ̀ yìí ti lẹ́yìn bí ti ilé ìmà wọ́n ti hakun ìwọ́n arẹ́rìn wọ́n láti ẹ̀ máa sunkún wọ́n á ń tún sáà ní ìdílé ẹ̀mà kàmí kó o. ó di wa ara mọ́rọ̀ mi ní amusement àwàdà eré kí ló gbé amusement eré àwàdà ó di ẹ̀kọ́ ti lọ nìyẹn kó ọ̀kọ́ sànù wa ọ̀rọ̀ ọlọ́run bá lè gbá lọ rọ́rọ́ ọba lè jùlọ lọ sí ẹwà very very very careful ó di ìwà fún ọmọ tàbí ọmọ láti àlùkí àmì. ìgbọ́n nìkan kọ́ ọyún ìwé wọ́n sí ilẹ̀ náà. ìgbọ̀ ọ̀gbọ́n bínú. yóò dákẹ́ ni ó dákẹ́ ni tẹ́lifíwọ́n olùkọ́ ti lè sọ̀rọ̀ ní sọ̀rọ̀ pé nkiri ìwọ́n kò bá mu àwọn kan tó máa ń wí báyìí báyìí báyìí Quran nine verse eh, fifty six hundred sixty two fifty six or fifty six or fifty six fifty three fifty four ni bí àwọn òkà tó máa lójú lára kọ̀ ọ̀gá ọ̀rọ̀ Quran nine verse fifty four ayah sixty two fifty three fifty four fifty five ní pé wọ́n ń sàádáhùn bí bá bèèrè ọ̀rọ̀ kékeré bí yìí. لا يقولن هم ذلك إنما نعود إنما كنا نخوض أما ما سؤال أماني ونلعب على الشبني قول صبانة عبد الله سكت الله وبا وآياته أتعايره ورسوله أتجيشه كنتم تستعزعون ضد كاسم سوالا لا تعتذروا لا تجيزي ما ويسكزوا قد كفرتم على إيمانكم إذا كفر إليه إيمانهم الناس عن طائفة رحبوا منكم وعدم سؤالات يا جانكا لأنهم كانوا مجرمين تقبل جنوا مجرمين أدريوا Quran 9 verse 64 65 àbí 65 66 أدريوا مجرمين مجرمين اللهم صل على وعليكم السلام ورحمة الله وبركاته إنا نخوض وطبعا سوى دعني نخوض وينعب كان سلمني كان سوني كان كان سكيني قد أعمى مين قول لي لما تما صنعني إنا وإقرأ إن سألتهم سبب لو ويقول كي تنسي يوم أبامو Okay, before we look at wọ́lá ìsà àtàhùn bá bèèrè wọn pé tí wọ́n ṣe yìí láyẹ̀kú lẹ́nu wọn láàyè wọ́n wù ní ọjọ́ pípé ní òwe ìnáma kúnlẹ̀ náà òd àtàkùn àdàmọ́ni ìgbọ́n àbákùn sílẹ̀mọ́ni kọ́lù sọ fún wọn pé abiláyè sí ọlọ́run wọ́n áyá ti yàtọ̀ àmì rẹ̀ àwọn áyá rẹ̀ tí a kọ̀ án nìyẹn bọ̀rọ̀ sùúrà bá fi súnà sí ẹ̀yẹ ọ̀nù ẹ̀ bá fi súnà sí ẹ̀yẹ kiri súnà ní náà ó lé wọ́rọ̀ sóòlì àtòjíṣẹ́ rẹ̀ kúntùn tẹ̀sà àti olóbìnká ẹ̀sẹ̀ nígbìnká àbádà ní láti àtàzìrò ẹmọ́ wà excuse láti kọ̀kọ́rọ̀tún bá da ìmánikù ẹ̀tì ní mẹ́rin tẹ́tẹ́lẹ̀ rí ẹ̀tì wádìí kìtìbílìsì ìnáàfù àǹkọ̀ ìfàtí nìkù láti àbújú fáwọn kan lóyìn bí àwọn tí wọ́n máa ń tí wọ́n tí wọ́n kàn kálé بأنه كانوا مجرمين ولبنجاء ونهم أكمنا نعم كان المنافقون والمنافقات بدأ منافقين بعضهم من بعد وقولي الناس كيف منافقين كمان قعدوا يبقوا عوام منافقين سلاو ستفري نيابة المنافقين عن ينزل عليه نصورة عوام منافقين ويتقلوا تصدق على كمارو يوا وديه إيه؟ بسلونيه